إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله èyí tí a ma fi bára wa sọ̀rọ̀ nínú kúrùbá wa tí ò ní òun náà ni ìgbáradì fún ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó jẹ́ kí ó wa láyé àti àlàáfíà òní ni 17th oṣù Ramadan tó túmọ̀ sí pé láàrin ọjọ́ bí mélòó kan sí a mọ̀ wọ the last ten days ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan al-Imam al-Bukhari alayhi rahmatullah wọ́n gbà wá nínú ọ̀rọ̀ ìyàwó Aisha radiyallahu anha ó rasulullahi sallallahu alayhi wasallam يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره هنا نبوة محمد صلى الله عليه وسلم تبجي أموان أرموا أجموا tí ó gbẹ̀yìn oṣù Ramadan a máa ṣe àwọn ìgbìyànjú nínú iṣẹ́ ìjọsìn irú tí ó kìí ṣe ní àwọn àsìkò míì bákaná ìyàwó aisha radiyallahu anha ó ní kánà rasulullahi sallallahu alayhi wa sallam idha dakhala al-ashr shadda mi'zara wa ayqadha ahla wa ahya layla tó bá ti di pé òru mẹ́wàá wọlé òru tó gbẹ̀yìn oṣù ramadan wọlé ó ní anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ṣadda mizara yóò múra gírí àwọn afẹ́sìmí ní ìtumá rẹ̀ òun ni pé yóò yàgò fún àwọn ìyàwó rẹ̀ ní àwọn àsìkò gbáyẹn bó ti ẹ̀jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ní uhilla lakum laylata siyami rafasu ila nisa'ikum ọlọ́ni àwọn òru àwẹ̀ ẹ lè bá wọn ẹlẹ́tọ̀ yín kẹ bá wọn láṣepọ̀ àwọn ọ̀sán àwẹ̀ ọ̀sán Ramadan òun ni a ní kẹ kóradó níbi yẹn sanwó ní anábíwá Muhammad sallallahu alayhi wa sallam tó bá di pé òru mẹ́wàá wọlé ṣáddami zara yóò de aṣọ rẹ̀ dáadáa wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé yóò yàgò fún àwọn ẹlẹ́tọ̀ rẹ̀ wà áìkọlọ àhìlá bákan náà àwọn aráalé rẹ̀ yóò jí wọn ipé kí àwọn náà lè lékún fún iṣẹ́ ìbáadà ìṣe tí anábíwa muhammad sallallahu alaihi wasallam ní outside òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan yìí òun ni pé òun asábà máa yan náfílà fúngbà gbọ́ọ̀rọ̀ fún wákàtí gbọ́ọ̀rọ̀ ṣùgbọ́n ìyàwó Aisha radiyallahu anha kò ní jí ipé kí ó wá yan náfílà bí ò bá kí ń ṣe wípé jíjí pé kó yan wítìrí rẹ̀ sọ àsọ fún pé ya Aisha kúmi fa àwòtìrí ìrẹ̀ Aisha dìde èyí tó sún tó wọ náà kí wítìrí rẹ̀ ṣùgbọ́n tó bá di òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan anábi sallallahu alayhi wa sallam aikọ̀rọ̀ ahla yóò jí wọn lẹ́ ní àwọn òru yìí bákanáà wà áhíyá lẹ́yìnlá òun gangan fún rẹ̀ yóò yé àwọn òru yẹn iṣẹ́ sí rẹ̀ oníkẹ́kọ̀ọ́ fi gbogbo òru yẹn náà fílà asùn láwọn apá kan òru bákan náà ìyó yẹn náà fílà láwọn apá kan òru bó tiẹ̀ jẹ́ pé ìyó gùn ṣùgbọ́n tó pọ̀ jù tó bá ti di òru mẹ́wàá gbẹ̀yìn anábì sallallahu alaihi wasallam kì í sábà sùn lóru eléyìí ni nǹkan tí ìyàwó rẹ̀ ìyàwó Aisha radiyallahu anha tó sọ gẹ́gẹ́ bí al bukhari alẹ́ rahmatullah àtàwọn àfáà bí wọ́n ṣe sọ. So so lára àwọn nǹkan tí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam a máa ṣe òun ni kó máa ṣe itikaf ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan yìí anábì sallallahu alaihi wasallam ó dúnú mé eléyìí púpọ̀ àsìkò kan ní òṣè torí pé ó pé àwọn ìyàwó wọn ti fẹ́ sọ di ìkan competition láàrin ara wọn tó ṣe pé ó lè fẹ́ mú owú jíjẹ dání tí ó kì í ṣe pé torí ìpáyọ̀ ọlọ́run ọba náà ni tí ó dé lẹ́rù yẹn sànábì sallallahu alaihi wasallam òun gangan fún ẹ ò ṣe é ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yẹn ṣùgbọ́n padà wá ṣe é padà nínú ìbẹ̀rẹ̀ oṣù Shawwal so most of the time òru mẹ́wàá yìí anábì sallallahu alaihi wasallam a máa ṣẹ̀rí ti ká fún bẹ́ so eléyìí lára àwọn nǹkan tó ṣe wípé ó dá ta lè ṣe ni kò náà ní ká gbìyànjú àti ṣe àlékún àwọn iṣẹ́ ìjọsìn wa ní òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù ramadan yìí ìyàwó aisha radiyallahu anha ó tún sọ bákan náà ó ní máa kánà rasulullahi sallallahu alayhi wa يزيد في رمضان ولا في غيره على 11 ركعة nínú oṣù ramadan àti ọ́sẹ̀ ramadan anábí òǹkí kọjá ráka mọ́kànlá ṣùgbọ́n a máa fa irun rẹ̀ gùn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ wa a lè mẹ́ lè ṣe bó ṣe ń ṣe ṣùgbọ́n tá a bá lè ṣe exactly bí anábí wa muhammad sallallahu alaihi wasallam ṣe ń ṣe ká gbìyànjú láti ṣe tí a bá ní ní agbára since tí ó kìí ṣe ọ̀ràn èèyàn ṣùgbọ́n kí akẹ́gbìyànjú kárí wípé òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan yìí yóò yàtọ̀ sí àwọn òru tí a ti ń bábọ̀ wá so ẹni tí ó bá lágbára láti máa ṣe tìláwàtul Qur'an kó máa ṣe ẹni tó lágbára àti máa yan náfìlà kó máa ṣe à ń kí sọ̀látù tàràwí nísìn sọ̀látù tàràwí ìtànkí a tún lè kí sí tó bá jí òru lẹ́yìn gbàtà bá ti sùn bí ẹta bá jí a tún lè kí sí ẹni tó rẹ̀wò kó wọn ò fẹ́ kí mọ́ bá láìfí òun náà lè ṣe kíni kó máa ṣe tìláwàtul Qur'an kó máa ṣe adkar kó máa ṣe àdúà in tó ṣáàdá òun ni kó ṣe wípé òru mẹ́wàá tó gbẹ̀yìn yìí kí ó yàtọ̀ sí àwọn èyí tí a ti ń bá bọ̀ kó yàtọ̀ sí àwọn oṣù tí a ti ń bá bọ̀ eléyìí gẹ́gẹ́ ni tó pàtàkì jù so the best òun ni tí yẹn bá lè ṣe tí a mọ̀ sí itikaf òun ni kí èèyàn lọ pasófo nu mọ́ṣáláṣí tó ṣe pé nǹkan kan ò ní gbé jáde kúrò nu mọ́ṣáláṣí àfi nǹkan tí ó bá pàtàkì bíi pé yẹn fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ bí pé yẹn fẹ́ lọ fún sáré bí pé yẹn fẹ́ jẹun nǹkan tó pàtàkì ni ó gbé kúrò nínú mọ́ṣáláṣí so eléyìí ni wọ́n pè ní al náà mọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba Ridwanu alayhim wọ́n ṣe i'tikaf torí pé nǹkan tó ṣe wípé àmájẹ̀mú tó so mọ́ jíjẹ múmú àwọn èèyàn lè má lè jẹ́ kó rọrùn fún wọn ó lè má jẹ́ kó rọrùn fún wọn ṣùgbọ́n ẹni tó wá wo wípò òun fẹ́ ṣe ká gbìyànjú láti lè tẹ̀lé nǹkan tó yẹ ká tẹ̀lé ẹni tó ló ń fẹ́ ṣọ itikaf kò ní bọ́ sínú mọ́ṣáláṣí kó ṣe pé àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bíznẹ́sì ni ó tún máa ṣe kí ni yóò máa yanjú nínú mọ́ṣáláṣí bó ṣe ń fóònù àwọn nǹkan ẹ̀ tí supply kìíní ẹ̀ tí ṣe kìíní báyìí ẹ̀ ló ń ṣe kìíní ló ń pe àwọn míì ló ń sáìnì kọ́ntrákì kan ló ń ṣe irú èèyàn bẹ́ẹ̀ kó bọ́ síta kó mọ lọ fèsì bísínẹ́sì ẹ̀ ní tó bá lè kà ní kùránì lálẹ́ ní tó bá lè yàn ní náfìlà lálẹ́ kó mọ yàn án kó mọ ṣe dandan kọ́ ni eighty káàfù ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábí ò ṣe é ṣùgbọ́n ní tó wọ́n kó òun fẹ́ ṣe é kó ṣe é bó ṣe yẹ kó ṣe é inú mọ́ṣáláṣí ó kìí ṣe bí ta ti ń tajà kò ń ṣe bí ta ti ń conclude business anabuwa muhammad sallallahu alaihi wasallam kuni idara aikin man ya biru a wayabta'u fil masjid ta bayan ni tun tajabun rajannu mashalashi fakulu la arbaha allah tijarata ẹ sọ fún pọ́lọ́wọ́ bó ní jẹ́ kí albarka wọ ọjà tó ń tà àbí tó ń rà torí pé kí ni fa'indal masajid alam tubna li ala mashalashi kò ń ṣe ń takọ fún ni ẹlòmí ó ṣàtọkùn ṣáàfẹ́ ń tìká fún túlásì ni ẹ̀dẹ̀ máa rí bó ṣe wá sí mọ́ṣáláṣí náà láptọ̀pù ló gbé síwájú bó ṣe ń sáìn kìíní kan ló ń conclude business transaction kan kò ń ṣe dandan ẹni tí ó bá ní ààyè rẹ̀ ni òun ni kó wá ṣe itikaf bákanáà itikaf ń ṣe nǹkan tó ṣe wípé àálàfẹ́ wá ṣe ẹlòmí ó kan ọmọ kéékèèké dání tó ṣe pé wọ́n máa sáré káàkiri mọ́ṣáláṣí eléyìí kò ń ṣọrí ti káàfù àwọn ẹni ìṣíwájú wa nìyẹn ìwọ ló fẹ́ pa sófo ló fẹ́ máa bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ló fẹ́ lékún ìjọsìn ṣùgbọ́n ká sọ di ibi tí a ti tún máa ṣe kí ni tá ti máa aláwọn ọmọ kéékèèké láti máa ṣeré ẹlòmí alóhun fẹ́ ṣorí ti káàfù òun dẹ̀ fẹ́ mọ́ ọmọ òun náà dání ọmọ ọdún mélòó ni ọmọ tó ṣe wípé ó sì kéré kò tí ìdọ́tún mẹ́yàtọ̀ sósì eléyìí lára ìrí ti káàfù fi yìí so bákan náà kò ń ṣe bí tá ti máa discuss politics ẹlòmí olóhun fẹ́ ṣọ itikaf bá bẹ̀rẹ̀ báyìí argument ni wọ́n ṣá máa argue àbí football ni wọ́n máa discuss arsenal ni man u ni tó máa discuss itikaf kọ́ so kò ń ṣe dandan ní itikaf itikaf ó lẹ́kọ̀ọ́ anábọ̀wá muhammad sallallahu alaihi tó máa ń rẹ̀ kódà wọn ata tẹ́ǹtì fún tó ṣe pé nu tẹ́ǹtì yẹn nìkan ni ó wà tí ó bá kírun ni ó jáde láti wá lídìí àwọn èèyàn tó bá rẹ̀ ti kírun tán yóò tún padà síbẹ̀ pánẹ́bí sọ́ọ́lá sáà ṣe ń ṣe ẹ̀sìn kàbí ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ṣe é àwọn ìyàwó ànábì sọ́ọ́lá sọ́ọ́lá ńgbà tí kan ṣe tí kan ṣe ànábì rí pé kí ní ìfẹ́ di competition láàrin òpé ilé iná ẹlẹ́gbẹ́ ṣe ànábì ní ká tún gbogbo tẹ́ǹtì tán ta sínú mọ́ṣáláṣí òun gángan fúnra ò ṣe é ní Ramadan ọdún yẹn ó ẹ̀ṣẹ̀ wá dá ṣe padà ní Shawwal torí náà lára nǹkan tá a máa fi ṣe òru mẹ́wàá gbẹ̀yìn òní irtikaf fún ẹni tí ó bá ní àǹfààní àti ṣe sọ àwọn nǹkan tó dẹ̀ so mọ́ òun náà ni ta sọ fún àáfi àwọn nǹkan tó jẹ́ nǹkan ayé àáfi ilẹ̀ ètò ní í ṣe pẹ̀lú alkiyama ni ta máa rán so bákanáà in tí ó gbé wa jáde onìkan a lè ṣe nù mọ́ṣáláṣí a lè ṣe ìgbọ̀nsẹ̀ nù mọ́ṣáláṣí a lè fúsárí nù mọ́ṣáláṣí a ní láti jáde nítorí ẹ̀ bákanáà oúnjẹ ààrẹ ni tí ó gbé wá fún mọ́ṣáláṣí a jẹun a kúrò nù mọ́ṣáláṣí nítorí ẹ̀ so eléyìí o ní nǹkan tó ṣe wípé a gbọ́dọ̀ mójútó fún ẹni tó bá fẹ́ ṣe ẹ̀rìtìkáfù sọlọ́mọba subhanahu wa ta'ala sọ fún wa ó ní wà látúbà ṣírò húnna wa an tún máa kí fún ẹfil masajidi bá ṣe ní ẹlẹ̀ báwọn ẹlẹ́tọ̀ yí ní àṣepọ̀ nú òru ramadan tẹbá tilẹ̀ fẹ́ ṣọ itikaf opportunity yí òye ọmọ o ẹ lè sọ yí pé ẹ fẹ́ máa ṣọ itikaf at the same time ẹ máa lọ bá àwọn ẹlẹ́tọ̀ yí ẹ máa bá wọn ṣe eré eléyìí ò lè yọ kò sáyè fún orú nǹkan báyìí so bákan náà tá a bá wo wa antum akifuna fil masajid tẹ́ ẹ bá ń ṣeré ti káàfù náà mọ́ṣáláṣí ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sì wọ́n gbà pé kò sí mọ́ṣáláṣí tá a ti lè ṣeré ti káàfù dandan kọ́ ni kó jẹ́ mọ́ṣáláṣí mẹ́ta gẹ́gẹ́ bí ó ṣe wà nù hadithi uzaifa radiyallahu anhu wípé láti káàfà illa fil masajid salasa itikaf mọ́ṣáláṣí mẹ́ta nìkan láti lè ṣe àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní ọ̀rọ̀ tí òzẹ́ifà sọ pé ànábì sọ yẹn pé ìtumọ̀ rẹ̀ òun ni pé láàtìkáfà káàmìl kò sí ìtìkáfù tí ládà rẹ̀ kú pérépéré bí ìtìkáfù tá bá ṣe ní mọ́ṣáláṣí mẹ́ta mọ́ṣáláṣí kaaba mọ́ṣáláṣí madina àti mọ́ṣáláṣí jerusalem kò ń ṣe pé a lè ṣe ìtì káàfù rárá àti mọ́ṣálásí mẹ́ta yẹn sọ́rọ̀ ẹgẹ́ bí ọ̀rọ̀ tánàbíwa muhammad sallallahu alaihi wasallam tó sọ ní pé láìmáàna liman la amánà tàlá ẹni tí ó bá lámàánà kò ní ìmáàni dàtí ìzímáàni rẹ̀ ò ṣe kí ni kò kún torí pé kò ní àmánà bákanáà la sọ ta'am tó ń jẹ bá ń bẹ́ńlẹ̀ tí yẹn jẹ kó mọ́ sọ pé òun fẹ́ lọ kírun so eléyìí ò túmọ̀ sí tó wá lọ kírun kò nírun so àwọn àfáà ṣàlàyé púpọ̀ lórí eléyìí so kí la fẹ́ lò ń bẹ eléyìí ò ní pé èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tán ń bẹ lórí rẹ̀ òun ni pé gbogbo mọ́ṣáláṣí tí ò bá ti kí ṣe pé mọ́ṣáláṣí inú ilé tí ò bá ti kí ṣe yẹn ìlú gbogbo mọ́ṣáláṣí láti lè ṣe ẹ̀yìn tìkáàfù eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń bẹ lórí rẹ̀ so ló fà tó jẹ́ pé tá a bá lọ sínú sahih bukhari wọ́n dìde buwa àtọ́pìkì ni nípa pé ó tọ́ láti ṣe àlẹ́ẹ̀sìká fil masajidi kulliha ní gbogbo tá bá ti pè mọ́ṣáláṣí so mọ́ṣáláṣí àdúgbò wa a lè ṣe ìtìká fún bẹ́ mọ́ṣáláṣí tẹ́ ń kírun júmọ́ a lè ṣe ìtìká fún bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí tó dáájú orí ta bá lè lọ sí Kaaba àbí ta bá lè lọ sí mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ni tó dáájú ṣùgbọ́n kò túmọ̀ sí pé a lè ṣe ìtìkáàfù ní àwọn mọ́ṣáláṣí tí ó kù gbogbo ẹ̀ náà láti lè ṣe ìtìkáàfù tó gbàgbẹ́ kí mọ́ṣáláṣí pé kí tó wá bóyá èyí tí ó jẹ gbogbo ọjọ́ mẹ́wàá yẹn lówẹ́ fi ṣe yìí káàfù ó dẹ̀ máa ní láti já ẹ lọ kí irun júmọ́ àwọn àfẹ́ẹ̀tì ní tó bá fi lè mú jáde láti lọ jẹun àti jáde lọ kí irun júmọ́ kò lè jẹ́ nǹkan tí ó jẹ́ wọ̀ náà so ló jẹ́ pé nǹkan tó rọrùn púpọ̀ ni mo fẹ́ ṣe yìí káàfù ìtumọ̀ rẹ̀ ni pé mo fẹ́ dá wà mo fẹ́ bọ́lọ́hún sọ̀rọ̀ mo fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́hún mo fẹ́ ṣe ìrántí ọlọ́run ọba so mú wà nú mọ́ṣáláṣí tí màá ma képe ọlọ́run ọba subhanahu wa ta'ala màá fi lé mi lẹ̀ tí màá ma képe ọlọ́run ọba nú mọ́ṣáláṣí so ìtumọ̀ ẹ̀ẹ́tì káàfù nìyẹn òun náà ni luzumul masjid kéèyàn dún ní mọ́ mọ́ṣáláṣí so eléyìí òun ló fi dájú ṣùgbọ́n ẹni tí òòrè léyìí ṣe kò túmọ̀ sí pé ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù rọmọdán òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù rọmọdán kò lè rí àǹfààní rẹ̀ so ó lè ṣe báadà ńlé ó lè ṣàlékún tó ti ń ṣe bọ̀ ó lè máa ka alkùrán ó lè máa ṣe ìrántí ọlọ́run ọba títí títí tó wá ń ṣe gbogbo eléyìí náà ọlọ́run ọba subhanahu wa ta'ala tó wá ní kó ṣe kò ń gẹ òru laylatul qadr tí ọlọ́run ọba subhanahu wa ní kéèyàn kò gẹ́rẹ̀ eléyìí náà ìṣe olóore náà ni so èyí tí ó ń bẹ wájú wa òun la sọ fún wa ní ṣókí nípa òru mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan bá a bá ṣe ní agbára àti yẹn náà fílà bá a bá ṣe lágbára àti yẹn ama so tabale ájìmọ́ èyí tí a ti ń kí ń tàràwí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sáburú ń bẹ bá a dẹ̀ ájìmọ́ tó ṣe pé nǹkan ní ìlàfẹ́ ṣe lóru bá a láì fi kọ́nà ọba subhanahu wa ta'ala kí ó gbàṣẹ́ ìjọsìn wa الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد We give thanks to Almighty Allah subhanahu wa ta'ala. May the blessing and peace be upon the noble Prophet Muhammad, his household and companions all together. Today is the 17th of Ramadan, which means in the next few days we'll be entering the last 10 nights of Ramadan. Our mother Aisha radiallahu anha said in an authentic hadith that was reported by Imam al-Bukhari in his Sahih. She said, كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئذره وأيقظ أهله وأيقظ أهله وأحيا ليله the Messenger of Allah sallallahu alaihi wasallam, whenever it was the last 10 nights of Ramadan, he would buckle up. That is, he would be ready for more worship. He would also avoid having sexual intercourse with his wives. We know that Allah subhanahu wa ta'ala does not prohibit having sexual intercourse with our wives during the night of the days of Ramadan. It is only during the day that this is prohibited for those that are fasting. But during the night, it is permissible. As Allah said, أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ It is halal for you to have conjugal relationship with your wives during the night of fasting. That's why this, a Messenger of Allah sallallahu alaihi wasallam who avoid this in the last ten nights and will be ready for the ibadah. Not only that, he will also wake up his wives to also increase their ibadah. As Al-Imam al-Bukhari alayhi rahmatullah reported, Messenger of Allah sallallahu alayhi wa would not disturb his wives, particularly Aisha radiallahu to stay awake observing Nafila in most part of the night. When it was time for Witru, that is when the Messenger of Allah sallallahu alaihi wasallam wanted to conclude his own night prayer to wake her up and you say to us, Kumi for outiri, get up and observe your witr. Get up and observe your witr. However, in the last 10 days of Ramadan, Messenger of Allah sallallahu alaihi would not make do with that. He would encourage them to observe a lot of good deeds, a lot of nafilah in the last 10 nights of Ramadan. So during a considerable part of the night, the wives of the Messenger of Allah sallallahu alaihi will be engaged in one ibadah or the other. They will not be asleep. They will be engaged in one ibadah or the other. So وَأَحْيَا لَيْلًا The Messenger of Allah sallallahu alaihi wasallam would stay awake during the night of the last 10 days. His practice used to be that he would observe nafila during some hours of the night and he would sleep during some hours of the night. But in the last 10 nights, he will hardly sleep. He will hardly sleep. Yes, this may not be easy for every one of us. As the Messenger of Allah sallallahu himself has said, مِنَ الْأَعْمَالِ مَا تُتِيقُونَ do what you can of the good deeds. فَإِنَّ اللَّهَ لَا يَمَلُّ حَتَّى تَمَلُّ Allah subhanahu wa ta'ala will not be bored to reward you. You'll be the one to be bored. So do what you know you are what you are able to do. This is what the Messenger of Allah sallallahu alaihi wasallam will do. He will observe 11 rakah most of the time in Ramadan and after Ramadan. Only that he will lengthen it or lengthen them in such a way that uh, most of us will not be able to do this. But if we can do this, we can also try as much as possible to watch, to do whatever we can do. So do the recitation of the Quran, observe nafila, recite the Azkar. all these are things that are expected of us. And the itikaf of the last 10 nights of Ramadan begins from the 24th night, that is after the 20, 20th day has come to an end. The coming of the Maghrib, when the sun sets, that is the 24th night. So you enter and you come out on the night of the last night of Ramadan. So this is the itikaf the Messenger of Allah sallallahu do most of the time. This is the itikaf that you will do. But if one cannot do 10 days, can one do less than that? Yes. But when you are going to do less than that, make sure you are doing itikaf. Not that you take the mosque as a, a place of play, a place of market. Some people, they stay in the masjid, they will be concluding transactions. They will be engaging in transactions, phoning, calling concluding transactions, this is not allowed. A mu'takib doesn't do that. So since it's not compulsory to you, for you, uh, compulsory on you to do itikaf, why not leave itikaf and engage in some other things? But if you decide that it is itikaf you want to do, respect the principles, respect the rules of itikaf. This is very, very important. The one who is doing itikaf should not engage in what? In transaction. Even when you are not doing itikaf, the masjid, inside the masjid is not a place that what? You conclude transaction. The Messenger of Allah sallallahu alaihi wasallam said, when you see somebody selling or buying inside the masjid, tell the person, may Allah not put profit in what you are doing. So this is to tell us that we should avoid doing this inside the masjid. So when you now say you want to do itikaf, so that means anything that has to do with business, you are ready to work, put it aside during that period. If it is five days, three days, four days you want to spend, no harm. But you don't engage in things like that. when you are going out, you are going out for something that is necessary. Either you want to go and uh, relieve yourself, you want to defecate or urinate, or there is no food for you to eat inside the masjid, then you can go out and eat and come back. But for you to say, okay, you will be discussing politics inside the masjid, engaging in uh, discussion of football and things like that, this is wrong. This is against the adab of the itikaf. So we should understand it. Some people, they bring young children to the masjid because they feel that they want their children to be with them. No, this is something to be avoided. If you know you don't have the time to be alone and the masjid then stay with your children at home. This is best for you than bringing children to the masjid and they will be running here and there. And you say what you are doing itikaf. It's not a must to do what? To do itikaf. You can engage in other ibadat at home. So this is very, very important. Now itikaf can be done in any masjid as long as you're observing the five daily prayers in the den. So contrary to what some scholars have said, that it is only in the three masajid. The hadith of Ubayd ibn Yaman, that hadith, uh, some scholars say is not authentic, but it's authentic. But the meaning of the hadith, there is no complete i'tikaf except in those three masajid. The masjid of the Kaaba, the masjid of the uh, Prophet Sallallahu and that's in Jerusalem. Likewise, no itikaf except in Masjid Jami, the central mosque. This also is not correct. So you can do itikaf in any masjid where they pray the five daily prayers. So because Allah subhanahu wa ta'ala says, وَلَا تُوَاشِرُهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ Allah says, فِي المساجد, in the masajid. So Allah is not restricting it to those three masajid, and it's not restricting it to what? The masjid where they observe Salatul Jum'ah. Only that the one who is doing itikaf in the masjid where Jum'ah is not observed, such a person will have to go out to observe Jum'ah and come back. Just as you will have to go out to urinate, defecate, and to eat and come back. So uh, observing Salat Juma is more uh, important. So you will go out and also observe it and come and come back. So these uh, are part of the adab that we ought to, to learn. We pray Allah subhanahu wa ta'ala accept our ibadah. Subhanaka lahumma bihamdik ashara la ilaha illa ant. Astaghfirullah wa